ló ní sùúrù à ah. ẹbí kan sólò wà pẹ̀lú ẹ̀ à. Ah. sólòsò sólòsò sólòsò. twenty five. sólòsò. orin rogo yàjẹ. à. Ah. ẹ ó zero. four zero ni ẹ. four zero. ẹbí ẹbí ẹbí níbo olóyè èdè lúwo nìyẹn máa ní sùúrù sotiri ẹdì ó fifty day fifty day fifty day wá síbẹ̀. ẹ mọ play ẹ mọ play ẹ mọ play owó tẹbi pé ẹ mọ play ẹ jọ jẹrẹ méjì ajẹrẹ nǹkan ṣẹjá wa bẹ. àmọ́ ẹ close close match close close ẹ gbà.